بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته مكي kí gbogbo wa ní mo kí wa káàbọ̀ sórí ìkànnì Kalim TV mo sì kí wa káàbọ̀ sórí ọ̀rọ̀ wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó wa ọ̀rọ̀ ìfẹ́ episode one twenty two episode one twenty two ní òní yìí ti ṣe ìrọ̀lẹ́ ọjọ́ Júmọ́à déètì òní ni ọjọ́ kẹrin oṣù kẹfà Jùmọ́dà sáni ọdún fourteen forty three ọ̀rọ̀ ìfẹ́ àkọlé ti tòní òun náà ni báwo ni ọ̀rọ̀ mùsùlùmí tó lọ bá wọn ṣèsìn ọdún nínú ṣọ́ọ̀ṣì. báwo ni ọ̀rọ̀ mùsùlùmí tó lọ bá wọn ṣèsìn ọdún nínú ṣọ́ọ̀ṣì. ohun tí ó ṣẹlẹ̀ ni pé arákùnrin kan àti arábìnrin kan wọ́n jẹ́ tọkọ tìyàwó. ẹni tó wá jẹ́ ọkọ kò sígbà tí ó wà nílé tí kìí kírun. ṣùgbọ́n ìyàwó rẹ̀ ààrí orí pa ìrun kíkí ní ara rẹ̀ àṣé ṣọ́ọ̀ṣì ni ìyàwó máa ń lọ tí ọkọ ẹ̀ náà sì mọ̀ sí báyìí ni wọ́n ṣe ń bá ìgbésí ayé wọn bọ̀ títí o fi wá di èyí tí ó bí ìjókòó yìí ọdún 2021 tó parí láìpẹ́ yìí níṣe ni ìyàwó ọ mọ̀ pé ọkọ ẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì wípé pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe rí yìí tí iṣẹ́ ò lọ déédéé ọlọ́run ò káájò bó ṣe ń bẹ ọlọ́run nínú mọ́sálásí kó tún wá lọ bẹ̀ nínú ṣọ́ọ̀ṣì bó tilẹ̀ jẹ́ pé ààrí ẹ̀rí tó dájú wípé ọkọ yìí máa ń lọ sí ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣé ẹ sì mọ̀ wípé nínú pírọ́blẹ́mù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òun ni pé ọ̀rọ̀ àdúrà ìparí ọdún ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí aláìmọ̀kan ó kó wọn sínú tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé a rí nínú àwọn mọ́sálásí kan lónìí tó ga sí pé wọ́n máa pa ẹran ọdún ní January one one ojú tí arákùnrin yìí fi wo ọ̀rọ̀ náà nìyí wípé ṣe bí àwọn mùsùlùmí kan táwọn kan jẹ́ mùsùlùmí àwọn náà máa ń ṣe àdúrà ìparí ọdún fún January kò láìsí tó ń bá tẹ̀lé ìyàwó òun lọ sí ṣọ́ọ̀ṣì láti lọ ṣàdúà ìbẹ̀rẹ̀ ọdún tuntun ó bá ìyàwó ẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n sì ṣe àìsùn ní alẹ́ alẹ́mọ́júmọ́ alẹ́mọ́júmọ́ ọjọ́ àkọ́kọ́ nínú ìbẹ̀rẹ̀ ọdún èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí ok nígbà tó sì di láàárọ̀ ọjọ́ kejì ọkọ wálé ó tún wá kírun ṣubú yìí ó tún ti ń kírun ẹ̀ lọ èyí ni ó dé tí ìgbọ́ wa láti wò wípé kìí ṣe òun nìkan ni irú rẹ̀ máa ṣẹlẹ̀ sí kí ni ìdájọ́ tó mọ́ ìṣẹ̀lẹ̀ náà la fi pè ní báwo ni ọ̀rọ̀ mùsùlùmí tó lọ báwọn ṣèsìn ọdún nínú ṣọ́ọ̀ṣì. tọ́ eléyìí tí ó wà nínú àkọsílẹ̀ Islam ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa àṣíríkù àlẹ́ akíbárù ẹbọ ńlá ẹ̀dá ò ní àwáwí kankan lórí rẹ̀ lọ́jọ́ àlèkìyàmà tó bá kú lé lórí àṣíríkù al-akbar ẹbọ ńlá wọn kì í gba àwáwí wọlé lórí ẹ̀ bí ẹ̀dá bá kú lé lórí. tí ikú bá bá ẹ̀dá lórí ẹbọ ńlá ó ti fi hàn wípé irú ẹni náà kò ní rí àforíjì ọlọ́run. ẹni tó wá pèrè ẹ̀ mùsùlùmí tó ti torí pé àwọn mùsùlùmí kan wọn a máa ṣe àdúrà ìparí dìsẹ́mbà nínú mọ́sálásí tàbí tó ti torí pé àwọn mùsùlùmí kan wọ́n máa ń ṣe àdúrà ìbẹ̀rẹ̀ ọdún ní January one one èyí kọ́ lọ bá àwọn mùsùlùmí oníbídí àwọn yẹn kí ọ̀ràn rẹ̀ kó sẹ́pẹ́rẹ́ tí òfin ní tayọ pé ó kó rẹ̀ sínú bídíà torí pé àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe àdúrà ìparí ọdún fún January eh, fún December tàbí àdúrà ìbẹ̀rẹ̀ ọdún fún January àtàwọn mùsùlùmí tí wọ́n ń ṣe àkànṣe àdúrà ìparí ọdún fún lólé yíjà àti àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe àkànṣe àdúà fún ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Muharram inú bídíà ni wọ́n kóra wọn sí bó tilẹ̀ gà sí wípé nẹ́tíwọ̀kì ni ọ̀sà lọ ohun tí mò ń sọ lọ́wọ́ ni wípé kódà tá a bá rí àwọn mùsùlùmí kan tí wọ́n ń ṣe àdúrà ìparí ọdún fún December tí wọ́n ń ṣe àdúrà ìbẹ̀rẹ̀ ọdún fún January tá a tún rí àwọn mùsùlùmí kan táwọn náà ń ṣe àdúrà ìparí ọdún fún lulihija àti àdúrà ìbẹ̀rẹ̀ ọdún nínú Muharram one bídíà ni wọ́n ń ṣe Eh, bídíà àtẹni tó ṣe ti lúlẹ́híjà stroke muharram bídíà ni o ṣùgbọ́n tiẹ̀ ó tún fẹ́ fẹ́lẹ́ sí ti ẹni tó ń ṣe àkànṣe àdúà fún december stroke january nítorí pé àwọn méjèèjì wọ́n gan ṣe bídíà ni ṣùgbọ́n ọ̀kan tún wá lóòrè jù kan lọ bídíà tí ẹni tí ń ṣe àkànṣe àdúrà fún parí dìsẹ́mbà tó ń kó rẹ̀ sí ó nípọn ó wúwo ju bídíà tí ẹni tí ó ń ṣe àkànṣe àdúrà fún ìparí lúlíhíjà stroke ìbẹ̀rẹ̀ muharram ìdí ni wípé lúlíhíjà àti muharram oṣù islam ni december january kì í ṣe oṣù islam ọ̀wọ́ ọ̀ràn tí ẹni tó ṣe àkànṣe àdúrà ìparí lúlíjà stroke muharram one tó kó rẹ̀ sí nínú ó ní pé ó ṣe àdúrà bídíà lórí oṣù Islam ọ̀ràn tí mùsùlùmí tó ṣe àkànṣe àdúrà ní ìparí December stroke ìbẹ̀rẹ̀ January tó dá tiẹ̀ pé méjì ó ṣe àdúrà tó gbé ka orí oṣù tí ó sí àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ Allah ẹlẹ́ẹ̀kejì ṣíṣe àdúrà yẹn gangan ó tún wá jẹ́ bídíà now tí ó bá wá dá sí pé irú ẹni yìí igun kan nínú méjèèjì yẹn igun kan nínú méjèèjì yẹn ló bá a sọ pé ẹ̀sìn rí ọba jẹ́ ṣùgbọ́n ó ṣe iṣẹ́ dànù, ó ṣe iṣẹ́ òfò torí wípé ànábì ti sọ sallallahu alaihi wasallam nínú hadith ìyàwó Aisha wípé mọ̀nì amìlà amalan laysa alaihi amruna fahuwa raddun ẹni tó bá ṣiṣẹ́ wa lórí rẹ̀ a ní rẹ̀ di iṣẹ́ òfò nìyẹn so ọwọ́ àkànṣe àdúà fún ìparí lulihija stroke ìbẹ̀rẹ̀ muharram ìṣíòfò ni ìṣíòfò míì tún ni àkànṣe àdúà fún ìparí december stroke ìbẹ̀rẹ̀ january ìṣíòfò ni ṣùgbọ́n tí àkọ́kọ́ bá jẹ́ iṣẹ́ òfò tó wọ bíi hundred percent òfò ìkejì òun ó jẹ́ two hundred percent nítorí wípé ẹni tó ṣe ti muharramu lóléjà sọkùn muharramu oṣù ìsìláàmù wulẹ̀ nìyẹn ṣùgbọ́n wọn ò ràn wá ní pé ká ti àkànṣe àdúà fún ìparí ọdún kan bọ́ sínú ọdún mi àmẹ́ni tó ṣe àkànṣe àdúà fún dìsẹ́mbà ọ̀ràn méjì ló ń dá tí ẹ ti jẹ́ two hundred percent òfò ṣíṣe àkànṣe àdúrà yẹn òfò ni lílo oṣù àwọn kèfèrí fún ọjọ́ àdúrà yẹn òfò kejì nìyẹn now arákùnrin wa yìí tó bá já sí pé ìyẹn ló lọ ṣe lọ́dọ̀ àwọn mùsùlùmí aláìmọ̀kan tí wọ́n máa ṣe é a sọ pé òṣìṣẹ́ òkò kò tí ì kúrò nínú ẹ̀sìn kọ́kàn tù ú bá pòun ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ibi tẹ́nì yìí lọ ṣọ́ọ̀ṣì ló lọ ó lọ bá wọn ṣe ìsìn níbi tí wọ́n ti ń dárúkọ ní orúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ níbi tí wọ́n ti ń dákọ ní orúkọ Jésù níbi tí wọ́n ti ń dárúkọ ní orúkọ ẹ̀jẹ̀ Jésù láti fi ṣàdúrà ìpè nǹkan míì lẹ́yìn Allah nìyẹn ìyẹn sì ni ọ̀nà kan nínú ọ̀nà méjì tí ọmọnìyàn ń gbà ṣe ẹbọ ńlá sí Allah subhanahu wa ta'ala ẹni tí ò wá mọ̀ pé èèwọ̀ ni láti ṣe bẹ́ẹ̀ láti lọ sírú ààyè yẹn tàbí láti lọ bá ẹni tí ó fi àwọn orúkọ ẹ̀mí mímọ́ orúkọ jésù orúkọ ìyá jésù orúkọ ìjẹ jésù ṣàdúà fún òun tí ò mọ̀ ní ẹbọ ǹjẹ́ àìmọ̀kan yẹn ǹjẹ́ ó mórí bọ́ kò mórí bọ́ dandan ni kí mùsùlùmí ó mọ kí ni ń jẹbọ àìwá mọ̀ rẹ̀ yẹn kì í ṣe àwáwí. lórí ìdájọ́ tí ó kò lé lórí lílọ tí ẹni yẹn lọ yálà ó jẹ́ ti àkànṣe àdúà fún ìparí ọdún kan bọ́ sínú ọdún míì lọ́dọ̀ àwọn nàṣọ́rà ni tàbí wọ́n kàn ṣe ìsọjí lọ́yà bẹ́ẹ̀ tàbí wọ́n ń ṣe ìpàgọ́ lọ́yà síbẹ̀ ló ní kò síbi tí ọlọ́run ọba kò ti lè gbọ́ àdúrà ẹ̀dá rẹ̀ ó wá di ẹni tí ó ń ṣe àmì sí àdúrà ẹbọ àdúrà tí wọ́n ń fi orúkọ ẹ̀mí mímọ́ ṣe ó ń ṣe àmì sí àdúrà tí wọ́n ń fi orúkọ mọ́ríyàmù ṣe mùsùlùmí wá sọ̀rọ̀ ẹ̀dí ẹni tí ń ṣe àmì lórí àdúrà tí wọ́n ṣe pẹ̀lú orúkọ Jésù gbogbo ìwọ̀nyí pátá ó ti bà ìsìláàmù tí ẹni yẹn ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ ó ti bà á jẹ́ pátápátá lódidi lásìkò yẹn ẹni yẹn ti kúò nípò mùsùlùmí ó ti wà nípò kèfèrí ó sì wà nípò ọ̀ṣẹ̀bọ. pé kò mọ̀ tẹ́lẹ̀ kì í ṣe àwáwí. a ní àwáwí kan lórí ẹbọ ńlá. a ní olúrù kankan àwáwí kankan lórí ẹbọ ńlá now ní ti ẹni yìí àti ẹni tó bá ṣerú ẹ̀ bíi kí pásítọ̀ kan lórí rédíò kó máa sọ pé lórúkọ Jésù kí ìwọ tó ń gbọ́ rédíò tó yẹ kó o pa tó pa tó wá ń ṣe àmì sí i dá akọ lórúkọ Jésù fún ọ sàmì. Ọ ń darúkọ lórúkọ ẹ̀mí mímọ́ sí ọ òun sàmì Ọ ń darúkọ lórúkọ bàbá àti ọmọ àti aya òun sàmì hmm. islam rẹ ti bàjẹ́ islam rẹ ó ti bàjẹ́ rẹ. ìyẹn jẹ́ ọ̀ràn àkọ́kọ́ tó dá ẹlẹ́ẹ̀kejì o gbọ́dọ̀ wá sóko yẹn dé. kọ̀ọ̀kan wàá mọ̀ kírun padà ọ ò tí ì padà sínú ìsìláàmù tọ́ ọ bá wá sí oko yẹn dé tó ń kírun padà tọ́ ọ bá kí bẹ́ẹ̀ fún ogún ọdún òkìdànù tọ́ ọ bá kírun bẹ́ẹ̀ fún ọgbọ̀n ọdún tó tún gbàwẹ̀ rọ̀mọ̀dọ́nù tó tún lọ sí hajj láàrin ẹ̀ òṣìṣẹ́ àṣìdànù torí pé ò tí ì padà sínú Islam o ti jáde kúrò nínú Islam pẹ̀lú lílọ tó lọ báwọn ṣe ìsìn nínú ṣọ́ọ̀ṣì ìwọ kìí ṣe mùsùlùmí mọ́ láti àsìkò yẹn lọ o ti wà nípò káfìrún o sì ti wà nípò mùṣíríkù okay ìbá jẹ́ pé ẹ̀kan ló lọ péré kódà tó fi mọ́ ẹni tó lọ bá wọn ṣe márìèjì nínú ṣọ́ọ̀ṣì márìèjì tó lọ bá wọn ṣe nínú ṣọ́ọ̀ṣì nígbà tó débẹ̀ wọ́n ní ẹ dìde ẹ ká gbàdúrà ó dìde wọ́n sọ àtẹ̀mí mímọ́ àtìyàwó rẹ̀ ìwọ náà mọ̀ ń sàmì èyíkéyìí ọ̀nà tí ọba tọ̀ tó fi ń ṣe àmì sí àdúrà kan tí wọ́n dojú ẹ̀kọ́ ẹ̀dá kan nínú ẹ̀dá Allah ẹbọ àdúrà ẹbọ nìyẹn ẹni tó ṣe é ẹlẹ́bọ ni ẹni tí wọ́n ṣe é fún tó ń ṣe àmì òun náà ti di ẹlẹ́bọ wàyí fún wípé o pera rẹ ní mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o pe ara rẹ ní mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá lọ ṣe àdúrà ìparí ọdún nínú ṣọ́ọ̀ṣì o tẹ̀lé ìyàwó rẹ lọ ó ti kúrò ní Islam tó bá wá padà dé láti ibẹ̀ tí ẹ ti bàjẹ́ tán ọ̀rẹ́ tí wájú ọlọ́run gbogbo ń tó ṣe tó jẹ́ sìn wájú ọlọ́run ó ti bàjẹ́ ó bàjẹ́ kan lẹ̀ ní o kò sẹ́kù kankan o mi ò mọ̀ kì í ṣe àwáwí o tọ́ ọwọ́ fẹ́ padà sínú Islam báyìí kí ni wàá ṣe nǹkan alákọ̀ọ́kọ́ tí wàá ṣe òun ni àtàwùbà òun ni ìwọ yóò kọ́kọ́ ronúpìwàdà ìronúpìwàdà rẹ ó ní májẹ̀mú mẹ́ta májẹ̀mú àkọ́kọ́ lórí lílọ tó lọ lílọ tó lọ sí ṣọ́ọ̀ṣì tàbí sọjí tàbí pàgọ́ ọ lórí ẹ̀ ìkejì ọgbẹ gbé lílọ ọbẹ̀ tì nínú ayé rẹ lílọ sírú àyè yẹn ò ní lọ mọ́ ó tì ìkẹta ọ wà mú ìpinnu wá nínú ẹ̀mí rẹ pé o ò ní lọ síbẹ̀ mọ́. táwọ́bà yẹn nìyẹn ìrònúpìwàdà yẹn nìyẹn bó ṣe ṣe nìyẹn lẹ́yìn tí yẹn bá ti wáyé tán ọ̀sẹ̀ wa sọ pé ashhadu allah ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah gbólóhùn ìjẹ́rìí sí ọ̀kan ṣoṣo allah ó mú wá láti fi padà wọnú ìsìláàmù wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní máa kọ irun rẹ ààwẹ̀ rẹ sàká rẹ ájì rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ sọ́ọ̀ bá ṣe táúbà sọ́ọ̀ bá ṣe táúbà pẹ̀lú àtúnwí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah tó wá ń kírun tó kàn lérò wípé ọlọ́run forí jì mí ọ̀nà tó dájú báyẹn lọ o má kírun dànù o ọ̀nà tó dá ó yẹn lọ o ó yẹn lọ o. bọ́rọ̀ ṣe rí gẹ́lẹ́ nínú ìsìláàmù nìyẹn pé ọba wọn lọ sí ṣọ́ọ̀ṣì láti lọ ṣe ìsìn ní orúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ àti ní orúkọ ìyàwó àbíyàsí ni according to them ìwọ yìí náà ó tún wá ń kírun gbogbo ẹ̀yìn tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ kì í ṣe mùsùlùmí o. ẹ̀yin tó ga sí pé ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ sì ń wá sí mọ́ṣáláṣí láti wá kírun ojoojúmọ́ tàbẹ́ ń kírun nínú ilé bóyá obìnrin ni ọ ẹ kìí ṣe mùsùlùmí o kẹ́ ẹ tó lè di mùsùlùmí ẹ kọ̀kọ́ ṣe táúbà ẹ wàá rí ní ìwúkẹ́límọ́tù ṣàhádà. ohun tí ọ̀rọ̀ yín ohun tó jẹ mọ́ nìyẹn o níparí gbogbo ẹ̀yin tẹ́ ẹ níyàwó lé tó jẹ́ pé ìyàwó yín kò bá yín ṣẹ̀sìn nínú aburú tí mọ́ ti bẹ̀ jáde lẹ ti rí mi lódodo wọ́n ní ẹni tí wọ́n kọ́ níkà tó ṣe ó níkà tiẹ̀ náà nínú ni bẹ́ẹ̀ ni ajá ó ní mí nínú kó tó máa jẹ mí onímí bẹ́ẹ̀ ni nínú àmì pé ọkọ ò gbádùn kò gbádùn nínú ẹ̀sìn tọ́lọ́run ṣe tí ṣe Islam òun ni kó jẹ́ pé aya tó gbé sílé òun ó jẹ́ káfírọ̀ ó jẹ́ mùsùríkà aya yọ padà yọ ọkọ rẹ̀ kúrò nínú ẹ̀sìn lódidi wọ́n ní ète lọ́wọ́ tí wọ́n máa dá sí irú àwọn ọkọ wọn bẹ́ẹ̀ nítorí náà nínú aburú tí ń bẹ níbi kọ́ fẹ́ ẹni tí kìí ṣe ẹlẹ́sìn rẹ̀ òun náà ni pé yóò padà wọ́ ọ lọ sínú ṣọ́ọ̀ṣì kò sì wulẹ̀ lẹ́tọ̀ọ́ kó o fẹ́ lẹ́sìn míì gbogbo ẹ̀yin tẹ́ wá ní ìyàwó tí kìí ṣe mùsùlùmí lọ́wọ́ tàbí ìwọ ọmọ mùsùlùmá tó wà ní abẹ́ kèfèrí tó jọkọ rẹ lọ́mọ wípé islam ò gbà pé tọkọ-tìyàwó ni yín o islam ò gbà pé tọkọ-tìyàwó ni yín torí pé èèwọ̀ ló jẹ́ kí ẹlẹ́sìn islam kó fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí tó o bá ti gbọ́ àwọn previous episode lórí ọ̀rọ̀ ìfẹ́ ohun tó jẹ mọ́ agbọ́n nìyẹn mo ti sọ síwájú. Si lẹ́ẹ̀kan sí ẹni tó pe rẹ̀ mùsùlùmí tó tẹ̀lé wọn lọ sí ṣọ́ọ̀ṣì tó dé ṣọ́ọ̀ṣì tán tí wọ́n ń dárúkọ lórúkọ Jésù tó ń sàmí lórúkọ bàbá tó ń sàmí lórúkọ ọmọ tó ń sàmí lórúkọ ẹ̀mí mímá lórúkọ ẹ̀mí mímọ́ tó ń sàmí ìsìláàmù rẹ ti bàjẹ́ o. tó o bá fẹ́ padà sínú Islam ọ padà pẹ̀lú àtàwùbà àti kẹlímọ́tù ṣàhádà kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú èmi àti ẹ̀yin níbi àpadà sí aburú wasalaamu alaikum wa rahmatulahi wa barakatuh.